emefiele ò gbọ́dọ̀ sá lọ o àwọn ẹnìkan wà táwọn ọmọ nàìjíríà ò fẹ́ gbọ́rọ̀ lẹ́nu wọn ọ̀kan pàtàkì inú wọn ni godwin emefiele olórí báńkì àpapọ̀ ilé wa gómìnà àtijọ́ kan abdullahi azeez yari ló ti kọ́kọ́ fọ̀rọ̀ náà síta pé kí buhari rí i pé emefiele ò sá lọ o nítorí ohun tóun gbọ́ ni pé ọkùnrin náà ti ní kí wọ́n fóun láàyè kóun lọ lò sinmi òun kó tó di pásíkò tóun yóò fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ pé gómìnà àtijọ́ yìí ní láti bíi ọdún mẹ́jọ tẹ́mẹ́fìélé ti wà ń pò yìí kò lọ sísinmi rí bẹ́ẹ̀ ni kì í ṣe pé wọn ò lè fún láàyè ó ní ó fẹ́ fipò náà sílẹ̀ kó sì lè fọjọ́ kan tàbóṣù kan péré báyìí fara ẹ̀ kó fi lọ sinmi nítorí kò fẹ́ kí wọ́n mọ ohun tóun ń ṣe níbi tó ti ń ṣolórí báńkì yìí ìṣòro gan-an sì ni láti gbé àkóso fúngbà kejì rẹ̀ kankan ọkùnrin gómìnà yìí ló tún sọ ńgbà náà pé kí ló dé tó jásìkò tíjọba tuntun ń bọ̀ ló fẹ́ lọ sí líìfù irú líìfù òjijì wo nìyẹn bóyá ariwo tí gómìnà yìí pa ni kò jẹ́ kí Buhari gbèmẹ́fìlè láàyè kó lọ ni o tàbí kó jáwọn tó ń ṣètò ìjọba tó ń bọ̀ ni wọ́n ta kinní náà pa ju gbogbo ẹ̀ lọ Emefiele wà nílé ìjọba ó sì dá bẹ́ẹ̀ gan-an ṣùgbọ́n àwọn aráàlú fẹ́ gbọ́rọ̀ lẹ́nu Emefiele wọ́n fẹ́ mọ̀dí tó ṣe ṣe ohun tó ṣe fáwọn ọmọ Nàìjíríà pátápátá irú ìnira àtìyà tó jaráàlú lásìkò tẹ́mẹ̀fẹ́lẹ́ ló ń fẹ́ pààrọ̀ owó náírà sáwọn míín tí wọ́n sì ń gba gbogbo owó àwọn èèyàn sí báńkì àpapọ̀ láì kó fún wọn kì í ṣohun tíjọba tó ṣẹ̀ṣẹ̀ dé yìí ó fojú fò lásán nítorí ìkanra àtìnira tọ́rọ̀ náà dá fàráàlú ò sì kúrò lára wọn ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n bá ṣẹ̀lẹ̀ àfọwọ́fà náà lọ mélòó mélòó làwọn tó kú mélòó mélòó làwọn tíṣẹ́ ajé wọn bàjẹ́ tí ò látúnṣe títí dòní mọ́ ó pa àwọn oníṣòwò ló sì padà dà tọrọ jẹ ètò Emefiele ló dá nǹkan rú fún gbogbo wọn èyí ló ṣe jẹ́ pé kò sóhun méjì tí ó tàráàlú lọ́rùn ju kíjọba yìí fààyè gbèmífièlè kó ṣàlàyé ìdí tó fi fìyà bẹ́ẹ̀ jẹ wọ́n lọ bá a ti ṣe ń wí yìí oṣù mẹ́sàn-án ti kọjá báyìí tèmẹ́fièlè ti ń lérí iye owó tóun tẹ̀ títí dàsìkò yìí kò sówó náà ń bì kan ìwọ̀nba tí wọ́n sì kó síta dọ̀tí kò sì sówó tuntun kan ń bì kan àti pówó tí wọ́n ń tẹ̀ náà ò lẹ́mìí àfi bíi bébà lásán béèyàn sì ṣe ṣìṣà alábàápàdé ọ̀kan yóò dàbí owó tí wọ́n ti ń lò lógún ọdún sẹ́yìn ni nǹkan ò ṣáà gbọ́dọ̀ wá ń di ohun tẹ́mẹ̀fìẹ́lẹ̀ ṣe yìí ṣé buhari ló fún un láṣẹ ni abó òun ló ṣe tinú ẹ̀ bí buhari bá sì fún un láṣẹ kí ló dé tóun kò lè gbà nímọ̀ràn ṣebíṣẹ́ tí wọ́n gbà fún ni kó fààrẹ mọ̀ràn lórí ètò ọrọ̀ ajé wa abẹ́ emefiele fẹ́ẹ́ ba nǹkan jẹ́ fáwọn tó fẹ́ẹ́ ṣèjọba ńgbà tí wọn ò gbà á láàyè láti dupò ààrẹ ni ìdí kan ṣáà gbọ́dọ̀ wà tó fi ṣohun tó ṣe yìí àfi kó sì sọ ọ́ bó bá ṣàlàyé tí wọ́n sì wádìí ẹ̀ tí wọ́n rí i pé wàá bàjẹ́ ló wù ipò pàtàkì tó wà yìí gbọ́dọ̀ jẹ́ kíjọba tuntun yìí gbéwádìí ìjìnlẹ̀ dìde lórí ẹ̀ kí wọ́n sì fà láwọn EFCC lọ́wọ́ kí wọ́n lè mú un tó ṣe gan-an ìdí tíjọba tuntun yìí ò fi ṣe bẹ́ẹ̀ ni pé ó sì mọ́ àwọn èèyàn tó bá ń ṣèjọba lára láti máa hùwà bí ẹni tó gungi tó rẹ́yìn èwe tán tí wọ́n máa hùwà bíi pé ibi tí wọ́n wà yẹn náà ni wọ́n ó gbé sí sí ayé wọn ò ní fipò náà sílẹ̀ mọ́ láéláé ṣùgbọ́n tí wọ́n bá ń rí jìyà tó bá báwọn alágbára àná kọ̀ọ̀kan tó ṣèbàjẹ́ tàbí tí wọ́n ṣe agbára lò ẹni tó bá wà ń kó agbára lónìí yìí yóò rò dáadáa kó tó jayé alábátà bí ayé ta ni yóò mú mi àwọn èèyàn hùwà àbàjẹ́ tó pọ̀ láyé Buhari yìí wọ́n sì mọ̀ọ́mọ̀ fìyà jàráàlú táráàlú ò sì mọ ohun tí wọ́n ṣe fún wọn gbogbo àwọn tí wọ́n wá ṣe léyìí ò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ wádìí wọn bí jìyà bá sì tọ́ sí wọn kí wọ́n fìyà náà jẹ wọ́n kíákíá ni pàápàá nítorí eléyìí yóò ràn ìjọba tó ń bọ̀ yìí lọ́wọ́ yóò sì fọkàn aráàlú balẹ̀ páwọn tó wà nílé ìjọba tó fìyà jẹ wọ́n wọn ó padà jìyà tiwọn náà kíjọba Tinubu yìí fi Tẹ̀mẹ́fiele yìí bẹ̀rẹ̀ ká tiẹ̀ mọ̀ di abájọ ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn aláròye tó jáde lọ́sẹ̀ yìí